ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọmọ adúláwọ̀ ọ̀dẹ̀ òdùnbí yorùbá bọ̀ wọ́n ní ọmọ àlènìyàn ní fọwọ́ sí júwe lé bàbá rẹ̀ ọ̀nà wo la ò fi ní fọwọ́ sí júwe lé bàbá wa bí kì í ṣe ká gbé èdè àti àṣà yorùbá lárugẹ àsìkò tí wá tó wà yìí láti máa pàdé èmi ọmọ yín akọ́mọlédè olúwagbèmíga ọmọ bàbá yẹmí ní gbogbo ọjọ́ àìkú ọ̀sẹ̀ níbi tá ò ti máa kọ́ra wa ní èdè àti àṣà Yorùbá ní pàápàá jùlọ bí ènìyàn ti ń mọ̀ ọ́n kọ àti mọ̀ ọ́n kà tí ó sì ń di ẹni iyì láwùjọ ọmọ Yorùbá. ẹ má ṣe jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún yín ní gbogbo ọjọ́ àìkú ẹ máa pàdé mi ẹ ó dìgbà kan náà.